Imam Al-Bukhari Akhrajal Imam Muslim وغيره من أصحاب السنن عن عائشة رضي الله عنها أنها قالت ألا أحدثكم عن النبي صلى الله عليه وسلم وعني قلنا بلى قالت لما كانت ليلتي انقلب عن عليه إلى رجليه إزاره وبسط إزاره على فراشه ولم يلبس إلا ربما ظل أني قد رقدت ثم انتعل رويدا وأخذ رداءه رويدا ثم فتح الباب رويدا وخرج وأجافه رويدا وجعلت درعي في رأسي فاحتمرت وتقنعت بذلك وانطلقت إثره حتى جاء البخيل فرفع يديه ثلاث مرات وأطال القيام ثم انحرف وانحرفت فأسرع فأسرعت فهرول فهرولت فأحضر فأحضرت وسقطته فدخلت وليس إلا أن اضطجعت فدخل فقال ما لقي عائش راقيا قال لتخبرني او لا او لا يخبرني اللطيف الخبير قلت يا رسول الله بأبي أنت وأمي فأخبرته الخبر قال أنت السواد الذي رأيت أمامي قلت نعم قالت فلو هدى لي لهجة في صدري أو جعلني قال أظننت أن الله أن يحيف الله عليك ورسوله قال مهما يكتب للناس فقد علمه الله عز وجل قال نعم قال فإن جبريل عليه السلام أتاني إن رأيت ولم يكن يدخل عليه وقد ولات ثيابتي فناداني فأخفى بي فأجبت وأحببت بي وظننت أنك قد رقدت فسألت أن أوصفك وخشيت أن تستوحشي فأمرني أن آتي أهل البقيع فأستغفر لكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم في العالمين إنك حميد مجيد أشكرك على الله ọba tí ó sọ kùránì kalẹ̀ fún àtẹ́jú sallallahu alaihi wa sallam tó dẹ̀ ṣe kùránì yìí ní ìfọ̀nàmà gbogbo àgbáyé ẹ̀ tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó ti bà náà lè gbọ́ lákọ̀ọ́kọ́ kùránì jẹ́ yóò wúlò fún yóò wúlò fún ayé yóò wúlò fún ọ̀lẹ̀ yóò wúlò fún ní ìmọ̀lẹ̀ yóò wúlò fún kóni ìrírí ayé. ọlọ́run bá tó fún ayọ̀ kùránì pé ní sọ̀rọ̀ nípa àwọn ìyàwó àlẹ́ ọlọ́run àwọn ìyàwó àlẹ́ wọ̀nyí kóni àwọn ayé fìlà ìlú ìfúnná ìlà ayé fìlà ìwọ̀nyí. ẹ máa kà ẹ máa ti gbọ́ ẹ máa wòye sí ẹ máa rántí ẹ̀ka tí wọ́n ń kà ní òye yìí ní síra ọlọ́run ọba àti láti àti ní súnà àtẹ́bí sàlá ọ̀sẹ̀lá. kí ni ìtumọ̀ àyà yìí ìtumọ̀ àyà yìí ni pé kí wà ìdílé sọ̀kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ànájọ́ bá wà ní ilé kan náà àwọn ìyàwó ẹ̀. tó bá ìdílé sọ̀kalẹ̀ ń bọ̀ wọ ànájọ́ ló máa kàn àwọn ò máa gbọ́. èyí báyìí sọ́dọ̀ fún la bá ti ń kọ́ àwọn èèyàn ẹ̀ríkọ̀ tó bá ní àtẹ̀ ìbáwọn ìyàwó rẹ̀ náà ń kọ́ àwọn ìlú ọ̀pọ̀lọ́ rẹ̀ ó fà àwọn ìyàwó àtẹ́bí ti pọ̀ tó dé àti ìdájọ́ òfin ọlọ́run ọba láwọn ọ̀tọ́jú àdé mà àti bàbá àwọn ọba tó fún wa. ọlọ́run ọba tó wá mọ̀ ọ́n mọ̀ fáwọn nǹkan bí ìgbẹ́ tó fẹ́ àárín ọkọ àtìyàwó wà fọ́ báwọn sábà fún àǹfààní bẹ̀. ọlọ́pàá ẹ̀ ló kọ́ bẹ́ẹ̀ pẹ̀lú pé kí ìsọ́ọ̀tì ti tẹ̀lé ilé àná ní ìsọ̀hánì. bí nǹkan ti ń ṣẹlẹ̀ o ẹ̀wò báyìí ṣùgbọ́n nǹkan ti ń ṣe sí láti fi kójú òkè tó bá ní sọ̀tálà ó gbéyàn tó ń dà kò ní fẹ́ sọ báwo bá ti ń sọ ìyàwó ìyàwó ọlọ́pàá kó tó kó òfin gbogbo yẹn lónìí o ànábì táàdì bùkátà sí táàdì ìfọ̀mẹ́sà. ó ní wúrà táǹkà bò táǹkà ẹ̀kọ́ rẹ̀ wọ́n kò tàdé. ibi tá a bá a dé òní wípé alábìsọ̀lá àtẹ̀lá ó pàdé sọ́kàn lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀. nígbà tẹ́lẹ̀ yìí sọ fẹ́ ni tí ò yẹ kó sọ fún tó fún àríṣà ní ti hapọ̀ tó sọ fún àríṣà lè mọ̀ bá ti lè mọ̀ pẹ̀lú ìgbàgbọ́ àlejò tó fún aṣọ pé ìlànà ní ẹ̀là àìní ọlọ́run ọba tó ní mà àlùfàkìlù ló ṣe pé ìkan tó wọnú oṣù tó wọnú tó àtẹ̀yí tó jẹ́ gbangba déédéé pẹ̀lú lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba tó sọ fún mi. àwa sọ fúnra wa wípé nígbà ọba ti lorú àwọn orúkọ yìí àtàwọn ìròyìn yìí níbi ọ̀rọ̀ ọlọ́pàá àtìyàwó tó kálukú náà gbé tọ́lọ́nà àlàálímù kọ̀bíìrù ọlọ́run ọba ó ní gbogbo owó kálukú wá nínú yàrá wa. àwọn ẹsẹ̀ǹsì tó fàtọ́rọ̀ fún làwọn ọkọ̀ yìí nù. kóbìnrin máa rò wípé ọlọ́run ọba ò rí nǹkan tóun ń ṣe pé tóun bá ti dé ìta tóun bá ti rojọ́ ẹ òun kúrò àlè rojọ́ dáadáa tóun ọkùnrin ti fẹ́ máa bí ọmọdé àti ṣe ìmọ̀ wa tó ń bẹ̀rẹ̀ náà jẹ́ pé òun ti rí ẹ كل نقول مرتين والجو والجو اللي ما يقدر لا لا هو everything كان يقول òní kò kọ̀ǹsídà tó tó fẹ́rẹ́ lè. ọlọ́run bá tóbi yóò bẹ̀rẹ̀ ní àlùfáàfíìfù kọ̀bíìfù nílùú wa bàbá wọ́n á ní làfíìfù ní ọba aláàánú èyí ó kọ̀rẹ́ ìbẹ̀rù bá òkú tó máa ń òkun tó. nǹkan ń pè ní àgbà fíìmù ni pé nǹkan tó ti pé ọ̀nà tó pamọ́ ọlọ́pàá fẹ́ pàṣẹ fẹ́ dàbá ẹ̀ ọ̀nà tó pamọ́ níbi tí wọ́n lẹ̀ ní tí òfẹ́ káàánú lọ́dọ̀ rẹ̀ òun gẹ́gẹ́ ni ó máa fúùsì ọ̀nà yẹn tí kì í fúùsì ẹ̀ lórí. ọ̀nà pẹ̀lú làpẹ́jù pé èèyàn ṣe nǹkan lọ́nà ẹ̀wẹ́ pé wọ́n lẹ̀ ní tí tẹlifí méjì ni ẹgbẹ́ tuntun á lè wí ọlọ́run ọlọ́run tó kò ń tẹ́tí àtúntà tó ọmọ tó bí tó bá ti bí tán pẹ̀lú ìdá àkíyèsí àlẹ́ yẹ́rù bá ń pé á ah, tó wọ́n tètè pa ẹ́ fífi ọlọ́run máa ń sọ pé yàtọ̀ sáré wájú ìyàkúrú àdúwúlí wà àdúwúlà ọ̀tá èmi ọlọ́run àti ọ̀tá múta òun yóò fi ìyọ̀nà yìí tẹ́ ẹ̀rọ pé yóò mọ̀ pé ọ̀tá yẹn fẹ́ tó ni onímọ̀ ọlọ́run aṣọ ọlọ́run nígbà tí ìbílẹ̀ táwa ti parí gbogbo àwọn bá lè fẹ́ àánú bí ìmúra níbi àkúnà àdúgbò làwọn wàhálà náà. tó yẹ pé in the end wọn ò mọ̀ mọ́ta àwọn làwọn bí. ẹ in the end wọn ò fẹ́ ìbànújẹ́ àwọn làwọn bí. ẹ àgbọ̀dọ̀ tó àyà ń pé kó fi lè jọ́ta fún ẹ yòó ní tìkì yẹn ló tó fi jọ́ta fún ẹ. làwọn àkóso lámùlà á fi gbà yẹn nígbà táwọn fẹ́ fi jẹ̀wọ́ àwọn òbí lọ́ta ìdí àwọn fìlàwọn àti fìlàwọn lọ sọ̀rọ̀ yá ah, eléyìí ò lásán kùlù ẹ má pàdé àtà àyà báadá àwọn nàìjíríà wò wà láyà yóò wúlò fún wa àbíká mo bí ọmọ èyí fún ìyàn lọ́mọ orí tó bá yọta fún. bọ̀tọ́ náà ọba ń sọ tí òun mọ̀ pé yóò jẹ́ ó sì pílánì gbogbo kí ni nǹkan o ó tó fi pílánì ẹ̀dẹ́bí kọ́dà ẹni tó fẹ́ búlọ́ọ̀kù tọ́lọ́run ọba tẹ̀ka dìtàjì pé yóò tẹ̀lé ò lè mọ̀ pé òun ló ti òun láti pé akọ̀rọ̀ ní al-latif ìtumọ̀ latif nù ọlọ́run ọba ní al-wahhab ọba tí máa ń tọrẹ ọlọ́run ọba ní ar-razzaq ọba tí máa ń sáré but ìtumọ̀ latif ni pé ọlọ́run ọba tó ti pé tó bá fẹ́ kó rẹ dọ́dọ́ ọ̀yàn ọ̀nà ìgbà tí ó bà pé gan ẹni tó hẹ́ẹ̀sì rẹ gan yóò dúró kúṣẹ̀ torí kó òun pàdún yóò jẹ. kó láti mọ̀ pé bẹ́ẹ̀ ẹ̀yin ó rí i pé ọlọ́run ọba ló wọ́ọ̀dù yóò lókọ̀ yìí nígbà tó yóò ó ní kàdáríkà kìdínárì yóò màkàtà lè àkóso bàbá òkè nínú mọ́lẹ̀ ìlà ẹ̀yẹ̀ ṣàlọ́ lẹ́yìn lẹ́yìn adébísí wà ń bàbá lé nínú àwọn bí làwọn ìkọ̀ ìgbìmọ̀ ẹ̀yẹ̀ ṣàlọ́. kí ni túmẹ̀ ó ní pé ẹ̀rù gbọ́dọ̀ ọba tuntun ìtànẹ́bì yúdùbù rẹ̀ tí gbogbo ẹ̀ fi ń lọ àwọn ọmọ ìyá rẹ̀ wá ó dé sílọ̀ ìgbà ní ìdí rẹ̀ ẹ ọmọ ayé ayé ìkọ́ni ọmọ ayé ayé wa kẹ́ẹ̀dì ní àgbàní ọmọ ayé ayé ìjáde ó ti báyìí ó ti báyìí ọlọ́run àti bàbá mi kò ní ìmọ̀ ẹ̀ ṣá ẹ̀ tó ọba tó ṣe tó bá fi ta ní àkókò kọ̀ọ̀tìyà àwọn ọ̀nà tó pamọ́ tó ti gbọ́dọ̀ ẹni tó ń náà bá fẹ́ blọ́ọ̀kì òde mọ̀ mọ́nà òrèrè yóò fẹ́

Tẹ̀pẹ́ tí ìjẹ́sẹ̀ rẹ̀ wọ́n ọlọ́run bá wà. Wọ́n bàbá ń lo wọ́ọ̀dù láàrin ọ̀pá ìyàwó tẹ̀lé. Wọ́n bá lóko àbẹ̀rẹ̀ kẹrẹ. Pẹ̀lú wíńdẹ́ẹ̀sì ìgẹ̀gẹ̀ ó wá jẹ. Bí ànábì àjà àìsàn pé ìṣe ń bó kọ sáré lò. Ànábì sọ́lá lọ sọ́lá. Àìsàn ti sọ̀rọ̀ ìwọ̀n. Àdéhùn bá wọ̀ àtàwọn ẹ̀sìn. Àìsàn sọ òun sùn kẹ máa wò ó sẹ́gbà àwọn kan wọ̀nyí láti fi kọ́ra alẹ́ pọ̀ ní sẹ́ni kẹ̀kẹ́ máa wò fún ní àyàwó kìí ti wáyé ìyàn ọ̀hún báyìí tó bá ti yẹri kéjọ tó bá ti àtẹ́sí ìyàwó rẹ̀ ó bá gba títí o bá wọn jẹ́ ìyàwó rẹ̀ lórí ẹ̀rọ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ lórí ẹ̀rọ gbọ́dọ̀ bá ti àtẹ́sí ọkọ rẹ̀ pé kó kó nǹkan tẹ̀ sí ìjọ ọkọ pàṣẹ ìgbẹ́ ó wá láwọn tó ọlọ́run àwọn tó sọ pé dáná lè gbọ́ ètò láti pé ọjọ́ lè gbé àwọn ti bá dáàbò wọ́n yàtọ̀ sọ pé kí wọ́n bá kọ́ wọn. kan ká lálẹ́ ewu ọ̀pọ̀ tó lè lò ń wá. ẹ̀kọ́ ṣùgbọ́n nínú bàtà ìbẹ̀rẹ̀ àwọn tí ìṣòro bá ń sọ yóò fi dé láti òkú yóò lọ. ilé bàtà kò bá ní dada ọlọ́run ọba ti ìdókòó fáwọn ó pọ̀ jù súwọ́tò sọ̀lá tọ́lọ́ ọba tó sọ́kòtò ọba tó bèrè ilẹ̀ ìdájọ́ sọ̀lá gbogbo àyà tó wà ń bẹ́ ọyá mọ́kànlá ju méjìlá ni mọ́kànlá ju méjìlá ni sọ́kòtò sọ̀lá àmọ́ nu àyà márùn-ún bẹ́ẹ̀ ní kẹ́lí ọ̀tá pàṣẹ àlẹ́ márùn-ún ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run àti gbàgbé tó bọ́kùnrin náà ni sọ́gbà tó bá ti wá bọ́kùnrin ní tẹ̀lé kan tó wá balẹ̀ ṣé ìyóò náà ní wá tẹ̀ mọ́lẹ̀ èyí ń tẹ́ tó bá bẹ̀rù ọlọ́run mọ́lẹ̀ o èyí tẹ̀ mọ́lẹ̀ òun làbí sọ pé nígbà táwọn ìyàwó àná ti bẹ báwọn fún wa dùn ní ìdáwọ́ jẹ́ kọ́ sẹ́ni máa fi sínú àná kíkọ́ wò ọlọ́run ọba kọ́ ọ̀rọ̀ wọn ọkọ̀ wọn ló kọ́ ìgbà tó dàbí ìlú jẹ́ ẹ̀kọ́ fún àwa àtàwọn náà ipe ìwọ òkú ọ̀fẹ́ òkú á kí ló wá ní tẹ̀ wá ní báyẹn gbọ́ ọ̀sán yé ni àwọn ìyàwó òyò sáàlì báwọn ìyàwó àná ẹ̀kọ́ ti tọkùnrin pé à ah, wàláì ìyàwó tòun ò dáa wọ́n ní kí ló dé rẹ́ ó máa ń tíìmù obìnrin máa ń tíìmù náà ni tíìmù náà ló gbé lórí ọkọ̀ náà nù ẹ́ ó máa ń dìbù ìlú gbé náà nù ọgbọ́n tó sábàdọ́gba àwọn ní ìwọ ń kọ́ o nígbà tó náà ojú ọkọ̀ rẹ káàkiri ẹni ẹ̀ẹ́dọ́ wa bẹ̀rẹ̀ pé kì í fún un láti ẹ̀ tàbí ìdí ó tuntun láti fún láti ẹ̀ ṣàpọ̀ ni náà wà ní ẹ̀mí kì í lè wọ ìwádìí sì ń kó bọ́nú ara wọn ni pátẹ́ ń ṣàdùn fẹ́ kó wọ́n lò ó kí ni wọ́n jọ ẹ ẹ lọ́ọ̀lẹ́ wà pẹ̀lú àjọ pé èmi náà ní sàgbà báyìí wà èmi náà ní sàgbà tẹ̀sẹ̀ lákòókò àmọ́ mi lò àlèfélé yìí náà ti gbàdú sẹ́yìn yóò kàn wọ́n ìgbà tó bá yàtí ìwọ̀n àbábọ̀ padà bọ̀ rọrùn tó lè ní káàtì ẹni tó kó tó wọ́n ara wọn náà àwọn tí wọn bá ti mọ̀ ọ́n bẹ́ẹ̀ bá bá padà ti lè gbọ́ ìgbéyàwó wa tá a máa yọ̀ pọ̀ síbi tó bẹ́tà lọ́nà ọ̀la lọ. ẹ̀gbọ́n kò síbi tó bẹ́tà lọ. ẹ̀rù bá mi sọ́kítà mi pé aláì ìjọba àti máa ń lo ìwé tó kò tó owó àwọn ọ̀nà tó kò owó gẹ́gẹ́ ni. wọ́n lọ́wọ́ ìjọba bàbá rẹ̀ sílẹ̀ ẹ̀ tó bá yà wà ó ní ìdílé ẹ̀ fún ẹ̀ kó bẹ́ẹ̀ máa kó yọ̀ kú ẹ̀ kó yọ̀ kú ọ̀sẹ̀ bí obìnrin tó gbọ́dọ̀ àwọn ọkọ̀ tẹ̀ lé bẹ́tà lọ òbí lọ́kọ̀ rẹ̀ nítorí òbí lọ́kọ̀ rẹ̀ dé ní àdáadá wà òbí. Nígbà tí alọ́dọ́gbọ́ ti máa dákítà àwọn ọ̀dọ́ kan ètò ìdí ti rí ìwọ̀n wọn. Ọlọ́run pé àlàyé ló tàbí láwọn tó dára àwọn ọ̀dọ́ rẹ̀ ọmọ àwọn ọ̀dọ́ rẹ̀ dára ìwà ìwà rẹ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه hadis itu saya tadi. Hadis mana itu Allah? Ini nama aku oleh hadis. Al-Imam Nawawi Orang yang baik sebab lebih bagus, boleh maju. Kalau lomba anak ini apa boleh lomba? Kalau tidak boleh wajib, tidak boleh. Tidak boleh. Tidak boleh kò náà mò ń lò dẹ́ẹ̀tì olùdíje fún ọmọ ọjọ́ fún lọ ìjọba nígbà tí ó bá gbọ́ àwọn sun ànábì tí bọ́ bá bàrẹ̀ kalẹ̀ ó bá sọ rẹ̀ náà kalẹ̀ ẹ ẹ bàǹtẹ̀ gbogbo tó bẹ́ẹ̀ ni. bọ́n kò pẹ́ tí wọ́n sùn kò pẹ́ rárá àyíṣà náà ní sọ tí bá náà ní kìlọ̀ pé bóyá òun ti sùn àyíṣà náà ní sọ o ànábì là wí o ilé ìfọ̀dà yẹ́gbà ilà ìfọ̀mọ̀ bọ́ọ̀nà àmì ìfọ̀dà kò pẹ́ rárá tí bá náà ní kìlọ̀ pé ìwà ara yóò dànù. Ṣẹ́gun gbọ́dọ̀ tó. Àlẹ́bí tó ẹ́ ṣe à ẹ̀rọ ìwé mo ti sùn. Gbogbo tóun bá ń ṣàlò èké ọ̀pẹ lọ sọ́kàn náà yẹ̀wò. Àlẹ́bí àwọn táyà yóò bá àlẹ́bí bọ́. Ẹ̀gbọ́n sẹ́wọ̀n báwo ti bí lolo àdábì nù? Ṣé àbó àbó àbó àbó ìjà òkè ní ní ní ìrìn àjò? Ó ní olóró òkè kùkù. Àìsàn ti sọ fáwọn èèyàn láti ilé ẹ̀kọ́ olóògùn ló ń bí ẹ bá gbọ́ sáyẹ̀nsì sàkàrà wá yí ìgbó pàtó òun ìdílé bẹ́ẹ̀ fún ẹ fẹ́ lò fún láti lè wá ṣe ọkùnrin mọ́lẹ̀ ní ìlú ayé obìnrin wọn ìmọ̀ gbogbo láìpẹ́ òun nìkan lọ kò bí sáyidá ẹ̀fọ́ gbogbo nǹkan tí ẹ lẹ́dùn pé dọ́là bá ti orí ìtẹ́sí ẹ bá máa kú lọ ìmọ̀ pé ẹ gbogbo jẹ́ lẹ́sẹ̀. kìí sá sa ó sọ sábà bá tiẹ̀ e ní. ẹ àbákòtò pé ha wàláì àwọn sàábé wọn ètè bá ọmọ ìdílé wọn ló a ti sọ pé tó ń mọ̀ ní sáàlà òwe ìdá. ọlọ́run mọ̀ òwe ìdá. ẹ bẹ́ẹ̀ bá mọ̀ òwe Quran lọ gbé sọ̀rọ̀ ọmọ ilé káfírí àkùnrin ló ń lò wẹ́ yìí àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kékeré ara ló bọ́ta bá. Obìnrin ò sì sọ̀gbà nítorí ọjọ́ bá tàn. Ànábì ti ń kẹ́ ẹni kéjì ò ẹkú jí. Ṣé àtúntò ti dààmú rẹ̀ fún òbẹ̀rẹ̀ bí o bí o tún ọjọ́ bá tàn? Sọ̀rọ̀ àti má ní wa kọjá báyìí ṣe dáadáa táwọn ará yé wa táwọn ará yé wa náà mọ̀rọ̀ wọ́yà lọ nípa mẹ́ta nílé atọ́kùnrin àtòbí ló bá mi ò ẹnìbọ̀dì tó bá lọ́kọ̀ tó lọ́kọ̀ tó ní kákẹ́kẹ́ àmọ́ pé àlùkìtàbù wà fún àlọ́ọ̀bù gbọ́dọ̀ tó lọ lọ́ àbúṣe láti ṣe ní ayé rẹ̀ wọ́n náà nìyẹn lọ. ẹgbọ́n mi ẹnìyẹn lọ bìkọ́ ọlọ́run máa ní wàtápù wa àrọ́bà fún látọ́bí lúrú nàní lúrú ní ìlà ẹ̀ wọ́n ti kó jà àti tó bá nílà ká ìlú. àmúgbà tí olóhùn kẹ̀kẹ́ máa yá tó ní ìlú ló mọ̀. ẹ̀rọ ìṣẹ̀kọ́ náà ló wà láyé ó kò jẹ́ olómọ́tò rẹ̀ náà fún òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti tí wàá sílẹ̀kùn náà rọ̀ wẹ́yà. ẹ̀kọ́ lóòrùn ni òun fẹ́ẹ́ fẹ́ẹ́ Aisha níbi gbọ́dọ̀ fún mọ̀tàlá àlùbáàbà ìgbẹ́ ìdá ẹ̀rọ sílẹ̀ fún. Gbogbo ẹ̀ ló ń rí o, Aisha ti nù olùkùn rẹ̀ ẹ̀rọ yọ̀ sí. Ẹ wà fara já ó jáde wà ó tún ó sí. Aisha nígbà tó wá ṣe é dá ó ń dáhùn ìdí jáde láàyè pàǹdó lóòrù ànábì ìbáraẹjọ ọlọ́run àlùfáàlù nàdá ní báàbù ọ̀pọ̀ ẹ̀rọ báàbù ìpínlẹ̀ obìnrin tó lè ní owó ní sẹ́mi àbá jogú rẹ̀ láti sàtà lápàjá mi àwọn obìnrin ní yóò gbọ́ ọmọ rẹ̀ yé àwọn ọmọ wọ́n ti tó bá ọ̀nà tó tó ti fẹ́ kọ́kọ́ rẹ̀ lé mọ́tà tó wù ta nìkan ẹnìkan tí wàá jó wù ta tí ò wù fẹ́ kọ́kọ́ rẹ̀ lé ara rẹ̀ nìkan níjà. yẹ dowó nù lé náà kó tó dowó ta ẹ ó ní ọ̀hún bàbá máa tọ̀ ọ́ ẹ wọ́n dá nìyẹn ìdílé ìlú. Àdébàá kò fún àìsàn jìbìrì ìlú ló wà lálẹ́. Adébọ̀lẹ́ náà kò wù ní irú báyìí láti wà lóko tó bá tó bá lẹ̀ ìlú yóò lè wọlé. Jìbìrì yóò lè wọlé. Jìbìrì yóò wá lóko náà lè lè wà ńlá. Ọ̀kẹ́ àlejò àlọ́pàá. Àmọ́ àyíká náà ìbára ti di pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìjọba lè gbogbo lọ sí bàtẹ́ bàtẹ́ ìní wọ́n fi àwọn òṣùmí tó bá fà bí lọ́sùn. ẹgbẹ́ ọ̀tọ́ lọ sí bàtẹ́ màdínà sábà màdínà ẹ̀ bàtẹ́ tó wà lẹ́yìn. ìlọ síbẹ̀ lọ sọ̀rọ̀ àkórí nìkan. òun yẹn náà ni wà á yí sọ̀rọ̀ balẹ̀ òun yẹn náà lábẹ́ ìlọ. àwọn kò tẹ̀sí àyíká yìí. àyíká rẹ̀ ló fẹ́ yọ kìnní kan. àná ìtọ́lọ̀ tún gbé tẹ́ fún un. sàkọ́lọ̀ ò gbé tẹ́ fáwọn. tó èyí wọ bàbá kò fẹ́ bàbá kò fẹ́ tó bọ́ lọ́wọ́ gbàgbọ́ tó lu ìbáwò tó tẹ̀lé ọlọ́ tó bá ní káyà kó tẹ́ ń bọ́ tó bá kàdí ìbò tẹ́ ń bọ́ tó bá kó bẹ̀rù ọlọ́ tẹ́ ń bọ́ èso sì láti ṣe tó ṣe kú lọ ti jẹ́ ìtọ́lọ̀ kó bọ̀ lójú ẹ̀jẹ̀ kan. ẹ ó ní àdúgbò náà ká tó tún lè jẹ́ lọ́sìn àdúgbò kò alẹ́ ní òpẹ́ báyìí ti sẹ́kọ̀ọ́ padà ẹ̀ ṣàfi ń sáré padà sílẹ̀ kọ́mọ̀ ló fẹ́ẹ́ fẹ́ẹ́ ẹ̀ ayé ṣe mẹ́rin sọ̀rọ̀ ìṣòro jẹ́ ọ̀la ó ní gbàgbá ti wá tọ́ nìkan ẹ̀rẹ̀ ìdádúgbò rẹ̀ ló ní òun ní ó fẹ́ dọ́rọ́ tó gbàgbá fún un báyìí ti tọ́ ní padà báyìí wọ́n ṣàrọ̀ sí náà tán ìṣẹ́kọ̀ọ́ tó ń tẹ̀lé òun torí ọ̀tọ̀ ní tó kò bá dábì jẹ́ lọ sí ẹ̀ ṣé òfin ìṣẹ́lá bá bẹ̀ fún ìbílẹ̀ ìṣẹ́ bíi e yà sọ pé sọ ẹ ìgbẹ́ wà yìí lòun náà gbà ní àti kí ni ọ̀rọ̀ bá kan ló bá. náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ sáwọn ọmọ káàkiri. máa ń kan wà mo rí mo rí mẹ́tẹ́ mo rí mo rí bẹ́ẹ̀ ni ẹ́ tó ọkùnrin ní ìgbà yìí ní iṣẹ́ ìṣẹ́ tó lè lọ àárò ìlú pé kó sì ní bá dá àlùkù yóò ní kó mọ́ ta tó gbére ni. ẹgbẹ́ tẹ̀sán báyìí àfún ilẹ̀ tí ìdìbò bá fẹ́ẹ́ fi lánà o ṣùgbọ́n ìbá àpọ́kùnrin ìtàlù ó ti ṣiṣẹ́ lóbi kọ́ńtàkì pẹ̀lú èèyàn sí ìtàlù rẹ̀ tó kó lè máa pàṣẹ yẹn. ìjọba kò ní bá lè kó lè lẹ́kọ̀ọ́ kò ní bá lábọ́já sọ̀rọ̀ òun ní láìpẹ́ ìjọba kò ní àtọ́bìnrin bá tó bá jọ́kùnrin oúnjẹ mẹ́jọra ẹ̀fúlẹ́gbẹ̀ tó bá fẹ́ dàbí ilé ayé rẹ̀ wú tó bá fẹ́ dàbá lé jẹ̀ wú ó lóun bá sáré ó ní bára ìjọsọ àtẹ́tẹ́ sáré ó náà sáré àlẹ́ ìtumọ̀ àti ìwé náà múra sí ní òun sáré wọlé tẹ́kọ̀ọ́ ti wọlé sọ́ra yìí ó yọ òun ti wọlé òun bá tún ṣe nothing happen àìsàn àti ìlànà ilé jẹ̀ òun àdéhùwà ló ti àdéhùwà lé àdéhùwà ló ayé jà ó ń pàǹtì. ẹni tí ìlú ní pàǹtì àbàtìrì ti dùn. ẹ àdéhùwà láti yà á rọ̀ bí yàtà ní. Ìwọ ló ní bọ́dọ̀ ẹ̀ tó wọ́n ẹ̀ ẹ̀ bọ́ tó bá ipá wà bá mi kúlà ẹ̀ fẹ́. Ìwọ ló dé. رضية حاشية قولي يقول ميجي ها أنا من لا تخبرني أو لا يخبرني اللطيف الخبير هو الرسول في الموبايل وقال الله مع اللطيف الخبير صح صح يقول الله اللطيف الخبير

ẹbí ẹ̀ bá fọlọ́ ìfọlọ́ ẹ̀ tó bá tẹ̀sẹ̀ fọlọ́ ọ̀gá ló bẹ̀rù ó ti sọ ọ̀gá tó bẹ̀rẹ̀ kéèyàn náà ó tún níyà àkọlé. àǹfà ọ̀sẹ̀ nípa àti òde ọlọ́pàá ẹ̀rọ ọ̀sán wa sọ̀tọ̀ láti wá sí àgbáṣù wa. tó mọ̀ tó ti tó padà sí pé irọ́ ló padà kù tó padà sọ̀rọ̀. ìwọ tó lé ọlọ́run mi má ẹ má ti tata àdé mi bá àdé ọlọ́run mi má ọlọ́run bá tó bọ̀dọ̀ sọ fún mi tó bá ì sọ fún mi ọlọ́ọ̀bá àlùbàtíbù kàbíyì yóò sọ̀rọ̀ ah, ní àrùn ayọ̀bá àlùbàtíbù kàbíyì yóò bẹ̀rẹ̀ díẹ̀ ọba ní lọ sí ìpàdé bá ti rò padà mọ́ àwọn ọ̀sẹ̀ nígbà tí láti tó láti lọ jáde ìpínlẹ̀ ẹ̀ṣẹ̀ ìlú òsì lọ́wọ́ àríwá ọ̀rọ̀ ìwé a ti ṣàwádìí lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ta àmọ́ ní. ó ń gbà tí mo wà láti gbà sí ìwó orí fọ́tò píṣọ̀ tẹ́lẹ̀ nǹkan tó wà wájú tó ìwọ ló wà wájú yìí anábìnrin fẹ́ kàn lọ wájú olùkọ́ àìsà òkè ìwọ ni olùwọ̀n àríwá àríwá wa gba láyà ní ilẹ̀ ìwúlà wọlé. Bí o tún lè gbọ́ mu délé yìí, ha sí ìjọba ìṣẹ́ ń sọ. Àríwá sọ̀rọ̀ àgbọ̀nẹ́sì àti àdìsàn wọn wò àlẹ́ ìkìlọ̀ ọ̀sùn. Ṣé n tó tó rò àkùrí tẹ́ tó lè tó dúró fún ọ. Ṣé káàbọ̀ á lè tó dúró fún ọ? Àlọ́bí wo àgbọ̀nẹ́sì àti àfihàn ọ̀rọ̀ àlẹ́ ikí wọ́rọ̀ túrú. Ìyẹn náà mo ní kọ́ láti kàn sí dáwọ̀ láì wàhálà rẹ̀ ti pọ̀ jù. Ó lè ní àgbà bẹ́ẹ̀. Ẹ wá láti sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́

Tí gbogbo nǹkan kò ní ìjẹ́kẹ́ tá a lè gbé pamọ́ lọ́nà òun náà lọ́nà ìgbà kò sí lórí ìgbà náà. Nígbà tó wá sọ̀rọ̀ ẹ̀ àti ìgbà kò sá ìlú ìlú wa bá mi. Àmọ́ ẹ̀rọ wà làmìyá kò yẹ lóru àlẹ́ kí bàbá ló wà láti ìyá. Ìlú rò lè wọlé sọ́gbà tó bó ti tẹ̀sán fúnra rẹ̀. Àwọn ọmọdé àti ìlú àríwá Fànàdánì ìlú ìwá pèsè bọ́ńgbà tó ti pè mí yẹn bàbá bà mí ó fi wípé yẹn pamọ́ fún ọ kò pè mí lọ́dọ̀ gbọ́. nítorí mo pè mí ní bó ṣe pè mí tí mo gbọ́ tí wò fi gbọ́n kí lèmi náà sọ́kọ̀ bá àjà tù ú wọ́n àpẹ́ ìtòwú mi èmi náà dá lóògùn náà pamọ́ fún ó yẹ kó lọ́nu àtúntò yìí bá ti bèrè tí wò bá ti gbọ́ kò sì ní wọlé ìtàní wọ́n mo wá rò pé àtúnṣe kọ́ni ọ̀kan tí mo ti sùn ni tí ẹ náà ń jẹun pé ó ti sùn pàṣẹ àríwú àìwò yóò lọ sí ilé ìjẹun sábà máa wà lọ ẹyẹ ọkùnrin láti wọ lọ láti ìgbésẹ̀ náà báwọn àbí tẹ̀lé lọ lóko yìí dáadáa àwọn ìyàwó yìí náà ilé àgbákò gbogbo tí mo ṣe kẹ gbogbo tí òbí ní ọ̀la ṣé ìjọ ọmọ tí kára ní ojú ìjẹ láàárọ̀ ìgbórí ìjẹba ìbò tó ti lẹ́nu lọ́wọ́ pé ọ̀gbà nípa ní òun ní òun fẹ́ jí ọ lórí ìjẹ lórí ìjẹ ìjẹ ìjẹ jí ọ. ẹ máa bọ̀ wà á ṣe é tù àǹtẹ̀tẹ̀ ó ti ṣe é. gbogbo mẹ́rin pé tó o bá ti lè mà bí màá di tí mò ń lọ mo lè fẹ́ kí wọ́n nìkan má fi dá wà tó mọ̀ tó máa rò fún fẹ́ẹ̀fẹ́ pọ̀ nílẹ̀. kí ẹ mẹ́ta mẹ́rin ló ti di lẹ́pẹ̀lẹ́ òfin ara ń tilẹ̀kùn kí wọ́n á kó bàtà ọ̀sọ̀ ní tó ti rí òfin. شريف أن تستوي Bẹ́ẹ̀dá kò tìlò lọ, àwọn ọmọ ọlọ́run ọba tó náà ti ká ń bára wa lò láti wá sí ọba ńlá nínú kọ̀bí, àlàyé ọ̀kọ̀bí nínú ọba tó kó sì rí kọ̀ǹpútà rẹ̀ dáadáa wọ́n ti lóde kọ̀ǹpútà rẹ̀. Ọba jẹ́ ìwúrọ̀ mi, ọkùnrin ọlọ́run yẹn ti wá sí iwájú gbogbo nǹkan táwa ti fámìlì ọ̀rọ̀ wájà lè wí káàkiri ẹ̀rẹ̀ báyìí wọn ni ọ̀rọ̀ ọ̀hún ẹ̀rọ ọ̀gá ní ọ̀rẹ́ náà.